الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه يقول بوا ننو اسلام نلني أكو أكيني كيكيولا كيكيولا كيكيولا في أقوي السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أسيتون كي كابوسي أبلا elekere dị n'ogoji n'ibi ahụ abalaghị t'ụwa taa ti nsala ya ọrọ n'ịkwà aljihadu fil islam ime a ja sojuwa na ọlọ nwọba abi ifnilaghị taala gege bi ase nsọ latịnbọ anyị bi abalaghị a ọdasi be kwe a ma wụọ awon aya to seku níbi àwọn àyà tó yẹ pé à ń try láti ṣàlàyé à ń tú à ń ṣàlàyé àwọn àrújú tó ń bẹ then a tún máa ṣàlàyé hadith anabi sallallahu alayhi wa sallam so n túmọ̀ sí pé níbi abala yìí àlàyé ò wá lórí àyà àlàyé ò tún wá lórí àwọn hadith tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ jihad bi idhnillahi ta'ala àwọn àlejò wa àwọn àlùfáà wa wọn kì í ṣe tuntun gbogbo iná lẹ ti mọ̀ wọ́n akámọ́sálàyé dákọ̀ wọn ni àwọn wọn máa bá mi tún kọ abala yìí àwọn Dr. Abdulhamid Badmus abakana àwọn sheikh wa shifa udin abdulfatah assalamu alaikum. wa alaikum salam wa rahmatulahi wa barakatuh. inshallah bóyá ẹ jẹ́ kí n gbé látọ̀dọ̀ àwọn ustaadu wa shifa udin ọlọ́njẹ́ ká yín pẹ́. àyà kan bẹ tó jẹ́ sí pé kan náà ó ṣe pàtàkì tí àwọn míì ń dorí ẹ̀ wọ́n ń dorí ẹ̀ kodì wọ́n ń yí ipò látara pé àwọn túmọ̀ tí wọ́n fẹ́ máa fún rẹ̀ pé kò bá mu. Aya yẹn náà níbi tọ́lọ́ ti ń sọ pé yá ayọ̀ alladhina amanu idha laqitum alladhina kafaru zahfan fala tuwalluhumul adbar ila akhir wa man yuwallihim yawma idhin duburahu illa. Eh, títí di ìgbẹ̀yìn àyà máa fi yòókù lẹ̀ fún yín kẹ́ bá a ṣàlàyé ẹ̀ so àyà yìí a rí nínú àwọn tó jẹ́ sí pé wọ́n ń sì gbọ́ nínú àwọn mùsùlùmí wípé àyà yẹn ò ń tó ń tọ́ka ni pé a gbọ́dọ̀ máa ka pa àwọn kèfèrí ní gbogbo ibi tá a bá ti rí wọn ní gbogbo àsìkò pé ní ti àyà yẹn ń wí ní ìlàlàkì tó ń lẹ̀ bí tí a bá ti pàdé àwọn kèfèrí ẹ máa yí ẹ̀yìn padà ẹ ń pàdé kèfèrí dé báyìí ẹ bẹ́ẹ̀ lórí ṣe ṣe bẹ́ẹ̀ lórí. bákan náà àwọn tí wọ́n jẹ́ kèfèrí tẹ́ ẹ bá ti pàdé wọn ọlọ́wọ́n ọba àlékè ọlá ní tẹ́ ẹ bá ti pàdé wọn níbi tí wọ́n ti jẹ́ pé wọ́n ti súnmọ́ tí ì ṣe pé bóyá ọ̀nà wọn jìn tí ì ṣe pé bóyá ẹni ọ̀nà àbáyọ kankan ọlọ́run ọba àlékè ọlá ní ẹ gbọ́dọ̀ yẹ ẹ gbọ́dọ̀ gbò ẹ yá máa sí kíni o ẹ yá máa jà lọ ni. falatuwalu falatuwalu humuli adibar ẹ gbọ́dọ̀ sá kí a sọ pé ah tọ èmi ọ̀họ́ o a gbọ́dọ̀ dánrú ẹ̀ wò so eléyìí lọ́lọ́run ọba àlékíọ́lá tó ní wá ń sọ nípa hálù ìgbà tí ogun bá ti wọlé tán tá a bá wo oríṣiríṣi ilẹ̀ yorùbá wa ń bì gan àbí àwọn oríṣiríṣi ìlú lágbàáyé tó jẹ́ wípé tí ogun bá ti dé tán ẹni tó bá sá lọ ń gbà náà wàhálà ni kódà téèyàn bá lọ wo inú òfin àwọn olóyún àwọn ológun a rí i pé òfin wọn òfin ìjìyà ńlá níbẹ̀ fún ẹnikẹ́ni tó bá ti ṣe kíni o tó bá sá lójú ogun tógun bá ti lè ṣẹlẹ̀ ẹni tógun bá ti ká mọ́ ó ti di dandan kó máa jagun lọ pàápàá jùlọ a rí i pé inú ọ̀rọ̀ ta ti sọ síwájú nínú àwọn àsìkò àti àwọn ààyè tógun máa ń di dandan fún èèyàn téèyàn ò gbọ́dọ̀ sá lọ mọ́ ọmọ ajá o ò mọ̀ ọ́n já o ó mọ̀ ọ́n já náà ni nírú àwọn àsìkò bẹ́ẹ̀ inú aṣọ inú àsìkò bẹ́ẹ̀ ni àyà yìí ń tọ́ka sí kì í ṣe pé dandan ni kẹ́ ẹ máa ṣe kíni o kẹ́ ẹ máa kẹ́ ẹ máa pa wọ́n ẹ máa pa ẹni tí ì ṣe mùsùlùmí káàkiri gbogbo ayé so a gbọ́ àyà iye náà dáadáa tá a bá wo àyà tó tẹ̀lé ọlọ́ni wàmọ́ ìwà lihim yawma idhin dubura ẹnikẹ́ni tó bá isá níjọ́ tó pàdé ọmọ ogun kèfèrí a tó a wò pé a eléyìí lágbára mọ́ a fẹ́ yín lẹ̀ ọlọ́run ọba àlékè ọlá ọlọ́ni wọ́n fàyàfi méjì lẹ̀ illa mutaharifan likitalin àyàfi ẹnikẹ́ni tó bá jẹ́ wípé n tó ń fi torí ẹ̀ fẹ́ sá ni pé ọ fẹ́ dọ́gbọ́n láti tàn ẹni tó fẹ́ pa bóyá nú ọmọ ogun kan ni àbí méjì ni ọ fẹ́ tàn lájọ pé tó bá ti tàn dé kọ̀rọ̀ kan wọ́n lè sáré kíni o wọ́n lọ ọmọ mọ́lẹ̀. àwọn mutahayizan ilé àfi àtìn àbí ọkàn wo pé tọ̀ ah ẹ jẹun ìrọ̀ àfẹ̀yìn lẹ̀ díẹ̀ tí n bá fẹ̀yìn lẹ̀ díẹ̀ ní tètè lọ sọ fún àwọn yòókù wa nílò pè wọ́n wá láti jẹ́ pé a fi ìjọmọ̀ so àwọn yorùbá náà ní máa jà máa sá la máa mọ akin ní ojú ogun tá a kin bá mọ ìjà tí ò mọ ìsá yóò bògùn lọ so torí ogun ète ni ète lógun èyàn ò mọ ronú ọ̀nà tí ó gbàjẹ́ rí ni tó bá sọ pé mo mọ ìjàjà mo mọ ìjàjà ọ̀la ń tẹ́rí sí gbogbo tẹ́rí sí gbogbo tí ó fi tẹ́rí sí ní tí ò dáa kò ní mọ̀ so eléyìí ọlọ́run ọba tó ni wá ń fi ń ṣàlàyé fún wa wípé ọ̀nà tí a máa ń gbà ja ogun kì í ṣe pé tẹ ẹ bá ti pàdé wọn láì ṣe pé bóyá wọ́n fẹ́ bá yín jà ẹ rí i pé ọlọ́run ọba àlékè ọlá onítẹ ìdáàlà kí tó mú lẹ́dínà káfàrú àlẹ́dínà káfàrú tó wí ń bì ọmọ ogun kèfèrí ni kì ṣe pé just ordinary kèfèrí kì ṣe just just just ordinary ẹni tọkàn jẹ́ ẹni tí ì ṣe mùsùlùmí tá a kan pàdé ẹ lójú ọ̀nà àbí mọ́tò wọn jọ pàdé ara wọn láwọn sọ pé dandan ah ó yẹ kún lẹ̀ ẹ park a ti pàdé yé báyìí ọlọ́run tẹ́ bá ti pàdé wọn ọmọ ogun ni lọ́lọ́run ọba àlekè ọlá ń sọ tó àgbọ́yé àwọn àfáà nìyẹn ọmọ ogun ni ọmọ ogun yìí náà tó wá leléyìí kì í ṣe pé e, gbogbo ìgbà tá gbogbo ìgbà tá bá ti pàdé ọmọ ogun ni la gbọ́dọ̀ sí kíni o tó jẹ́ pé ń kójà bò á bá wa làwa náà gbọ́dọ̀ sí kíni a gbọ́dọ̀ kojú wọn hmm. ìgbà yẹn nìjó tó di ọ̀ranyàn fún wa so a mọ̀ mọ̀ kí lọ́lọ́run ọba àlekè ọlá wí nípa bí àwọn àfa bí wọ́n bá ti ṣàlàyé àyà kan sí kejì nínú ọ̀rọ̀ ọlọ́run ọba àlekèọlá ẹ rí ọlọ́run ọba àlekèọlá sọ nínú àyà míì náà ọlọ́run ọba àlekèọlá ní torí ó fẹ́ jan mára wọn gẹ́gẹ́ bí ẹ ṣe béèrè hmm. wípé àwọn tí ń lo àyà yìí wọ́n máa ń lò ó fún pé tọ̀ gbogbo abá ti pàdé kẹfìrí ká máa ṣe kíni o ká máa jà wọ́n lógun hmm. ká máa bá wọn jà àṣìṣe oyè wípé kì í ṣe ká máa jà wọ́n lógun tí ì bá ṣe pé bóyá wọ́n bá ń gbé ogun bọ̀ àti pípàdé wọn gan náà láti bá wọn jà nígbà tí àní lè sá lọ tọ́lọ́wọ́n bá àlékọ́lá náà gbọ́dọ̀ sá ó ní ìgbà tó bá yẹ pé ogun ti di kí ni o ó ti ká wa mọ́lé so bákan náà àwọn míì náà tó máa ń lo àyà mi tí wọ́n máa ń lò fún pé tọ̀ ẹ̀pà gbogbo kẹfìrí tán nígbà tọ́lọ́wọ́n bá àlékọ́lá ń sọ́bọ̀ nú àyà iná ìdáta ṣòhórí ìndàlá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n bá àlékọ́lá ní fákútù ló lè mú ṣìrìkì náà káfá káàmà yòókọ́ tìlú náà kún káfá ọlọ́run ọba àlékè ọlá ní gbogbo àwọn kèfèrí ẹ máa bá wọn jà gẹ́gẹ́ báwọn náà ti ṣe kí ni o bí wọ́n ṣe bá yín jà tá bá lọ wọnú àwọn tafasir á rí i pé àwọn àfa àṣàlàyé káfà tí wọ́n wí ń bì nínú èdè lárúbáwá gbogbo wọn ni gbogbo ní jẹ́ káfà ṣùgbọ́n àgbọ́yé àwọn àfa nípa káfà yìí ni wípé ìjìtàmọ̀ òun ala haribihim aw li haribihim kama jìtàmọ̀ òun ala aw li haribikum ẹ̀yin náà ẹ kóra jọ láti bá wọn jà gẹ́gẹ́ bí àwọn náà ṣe máa ń kóra jọ láti ṣe kíni o láti bá yín jà ìbára wa jà kò ní ṣe nípa wípé àyà yìí ní ṣe nípa wípé ká pe ọgbẹ́ dandan gbogbo kẹfìrí ọgbọ́dọ̀ tán lẹ̀ nítorí bọ́lọ̀ ti lo káfà ṣùgbọ́n tí ọlọ́run ọba àlékè ọlá ń sọ pẹ̀lú àgbọ́yé àwọn àfáà ni wípé ká bá wọn jà ní bí àwọn náà ṣe hmm. bá wàá jà káwa náà ọmọ jókòó tẹ̀tẹ̀rẹ̀ kásara wa ní méjì mẹ́ta mẹ́rin tí a bá rí pé àwọn ọmọ ogun fẹ́ pé bíi ten thousand lápèjúwe káwọn náà gbìyànjú kádàdúwa náà tó bẹ́ẹ̀ tàbí kó jù bẹ́ẹ̀ lọ so eléyìí ó ní àwọn àfáà ń sọ kọ́lọ́wọ́n bá àlekè olówó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ wallahu a'lam. khairan ẹ ṣe pẹ̀lú àlàyé tí ẹ ṣe ààrẹ pé ọlọ́wọ́n bá bóyá kéèyàn lè gbọ́ yẹn dáadáa ká fàtẹ̀wé ẹ̀ mà pé tí ò bá sí cooperation tẹ́lẹ̀ máa jà lẹ́yọyọ ó ṣeé ṣe kí wọ́n borí lọ́nà ní látànáza fatafshalu fatadhhaba rihukum àríwá so ẹjà collectively ẹ kóra yín jọ kẹ́ bá wọn jà gẹ́gẹ́ bí ẹ ṣe ìtumọ̀ ẹ̀kọ́ àìtumọ̀ ẹ̀kọ́ ni pé ẹ ń pa gbogbo wọn pátápátá so gbogbo ibi tá a bá ti rí wọn báyìí alọ́nà ni a pa gbogbo yín ni ọ̀pàdé ẹ̀ lọ́tún ọ̀pàdé ẹ̀ lọ́sì ọ̀pàdé ẹ̀ lọ́jà pa so kò sẹ́ni tó gbọ́ yín nù àwọn àfa báwọn ọlọ́run kó ṣàlékún àgbọ́yé wa. dókítà alhamdulilayi ó dàbí pé a ti bá àwọn àyà yẹn dé àmì kan hmm. a tún fẹ́ wo àwọn hadith tí ó ní ṣe pẹ̀lú ìmọ̀ ìjà sójú ọ̀nà ọlọ́run tó yẹ pé bóyá a sì gbọ́ ó wà lórí mi àbí bóyá a sì gbọ́ kọ̀ ṣùgbọ́n a fẹ́ káwọn tí wọ́n ń tẹ̀lé wa kán lè gbọ́ yé dáadáa hadith kan bẹ́ẹ̀. tí wọ́n ní pé ọkùnrin kan wá bá nabi sallallahu alayhi wa sallam ó ń béèrè béèrè faqala arrojulu yuqatil lil maghnam ó ń béèrè lọ́wọ́ nabi pé arrojulu yuqatil lil maghnam warrojulu yuqatil lil dhikr warrojulu yuqatil liyura makano faman fi sabilillah faqala man qatala litakuna kalimatu llahi hiya al-ulya fahuwa fi sabilillah. أبويا ما في توما حديث يلف ويك بعث كرمكم الله الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا وحبيبنا محمد صلى الله, عليه وعلى آله وصحبه وسلم وقاين تيامو واني اللي تنبو لكم لبني السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته بيري تي بيري حديثي تي دابكو látọ̀dọ̀ Abu Musa wọn ni wọ́n gba hadith yẹn wá wọ́n ń ṣàlàyé fún wa pé ẹnìkan wá bá nàbì sallallahu alayhi wa sallam ń béèrè nípa pé ar-rajul yuqatilu lil magnam ẹnìkan bẹ tí ń jà ń jagun ń ja jihad àmọ́ tí ń torí rẹ̀ jà náà lil magnam torí tí ó rí níbẹ̀ ó ti gbọ́ pé ní pé yẹn bá pa àwọn ọ̀tá tán èèyàn máa rí nǹkan kó lọ́dọ̀ wọn aṣọ owó ẹrú dúkìá ẹ̀sìn nǹkan ọ̀gbìn torí ẹ̀ ni ní fi ń jagun àti ẹnìkan tó já pé yukotil ezekir òun náà ń jà látàrí pé ní ó fẹ́ káwọn èèyàn máa rántí òun ká máa wá dákọ̀ ẹ̀ ha lágbájá tó ṣe ni bó ṣe fò níbì kan ó tún bẹ́ ó tún ṣe gbọ́ ó tún ṣàwò yuqatil li yura makanu òun náà ń jà káwọn yóò lè fi mọ̀ pé hé àṣebó ṣe tó nì pé ẹni yìí wá bí ànábì yìí pé ní táwa ní ń jagun sójú ọ̀nà ọlọ́run ló àwọn tá a wí ẹ rí i pé àwọn sọ̀hábà radiyallahu ta'ala anhu nínú tí wọ́n bá sábà nípa bí wọ́n ti ń bá ànábì lò náà ni pé ní tí bá yé wọn nípa ẹ̀sìn wọ́n máa bi ànábì Muhammad sallallahu alayhi wọn èyí lo ọgbọ́n orí wọn tí wọ́n fi wá máa tútù kùtù àbí tí wọ́n fi wá máa ṣe ẹ̀sìn lọ́nà tí ò dáa wọ́n bí anabi sallallahu alayhi wa sallam. anabi wa dáhùn lóhùn yìí pé ní má yóò kọ́ ọ̀tẹ̀ litakuna kalimatullahi al-ulya wa huwa fi sabilillah. gbogbo ẹni yòówù ẹni tá a lè sọ pé ní jẹ́ àsójú ọ̀nà ọlọ́run ọba ní ti tòtítọ́ àti ti òdodo òun lẹni tó já pé ní yóò kọ́ ọ̀tẹ̀ litakuna kalimatullahi hiya al-ulya ń ja jihad ń bá wọn ọ̀tájà torí ìdí kan ìdí yẹn náà ni pé ní kígbólóhùn ọlọ́run ọba kó lè máa lókè kó lè máa lékè kí ọ̀rọ̀ ọlọ́run ọba kí ètò ọlọ́run ọba. àti kí ìlànà ọlọ́run ọba àtẹ̀sìn rẹ̀ kó lè máa wà lókè eléyìí ni tí nítorí rẹ̀ ja ogun irú ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ fahuwa fi sabilillah òun gangan la lè sọ pé ní ja ogun ní ti torí tọlọ́m hadisi yìí wá rèé kò sí nǹkan kan tí ń fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ fún wa tí ì bá ṣe pàtàkì pé ní jihadi tí a bá máa jà kájọ́ já pé ní àníyàn tá à ń torí rẹ̀ jà náà ni tọlọ́m ká má máa ja jihad máa pa àwọn ọ̀tá látàrí pé ní a fẹ́ máa kó wọn ní nǹkan wọ́n kàn jòkó wọn jẹ́jẹ́ wọn ò bá wa jà ọlọ́run ti fètò rẹ̀ lẹ́yìn pé ní waqatilu fi sabilillahi alladhina yuqatilunakum wala ta'tadu inna Allaha la yuhibbul mu'tadin bí ó bá sí pé ní wọ́n ṣe wá ní sùtá àbí wọ́n ń kọ dínà wa láti má ṣẹ̀sìn wa àbí kí wọ́n bá wa jà a bá wọn jà ní tìtorí pé ní bóyá kinní kan bẹ lọ́dọ̀ wọn tá a rí tá a fẹ́ gbà bí àwọn orílẹ̀-èdè ayé ṣe ń ṣe káàkiri nísìn àwọn orílẹ̀-èdè tó ń pera wọn ní orílẹ̀-èdè ọ̀làjú bẹ́ẹ̀ náà ni wọ́n ń ṣe káàkiri nísìn tá a bá rí i pé ní orílẹ̀-èdè kan ó ní nǹkan ọrọ̀ ajé ó ní nǹkan dúkìá oríṣiríṣi tó ti wá wọ̀ wọ́n lójú wọ́n wàá torí rẹ̀ dá wàhálà lẹ̀ láàrin ìlú náà tí wọ́n fi wá rí i pé ní gbogbo dúkìá ìlú náà àwọn ò kò bí wọ́n ti ń ṣe nù àmọ́ Islam ẹ̀sìn tó já sí pé ní ó jòkó lórí déédéé ni ó sì kọ́ àbòsí ní gbogbo ọ̀nà àti ìyànjẹ a gbọ́dọ̀ torí pé ní àwọn ìlú yìí àbáwọn ẹni yìí wọn ò tó nǹkan ẹja yàn wọ́n jẹ ẹja pa wọ́n ká gba bẹ lọ́wọ́ wọn so eléyìí kọ́ ni àníyàn tí a gbọ́dọ̀ máa fi ja jihad tó bá já sí pé ní a fẹ́ máa jà sójú ọ̀nà ọlọ́run ni o tí ò já sí pé ní a máa jà sápò ara wa torí àwọn tí ẹni ìbéèrè lọ́wọ́ ànábì sallallahu alayhi wa sallam tó dákọ̀ wọn níbi hadisi ó fi hàn yí pé ní jihad tán láwọn ń jà wọ́n ń jà sápò ara wọn ni ẹni tí ń ṣe jihad tí ń jà tí ń pa ọ̀tá torí pé ní n tí ó rí lọ́dọ̀ wọn kó abẹ́ni tí ń ṣe bẹ́ẹ̀ torí kan lè máa rántí ẹ̀ kan lè máa dárúkọ rẹ̀ abẹ́ni tí ń ṣe bẹ́ẹ̀ torí káwọn èèyàn lè máa mọ ipò rẹ̀ nínú ìlú gbogbo irú àwọn tí máa ń ṣe báyìí ká mọ̀ yí pé ní àwọn ọ̀já ogun sí ojú ọ̀nà ọlọ́run ọba wípé ní àpò ara wọn ni àwọn ń ja ogun sí hmm. ogun tí yẹn bá ń jà sí ojú ọ̀nà ọlọ́run ọba àníyàn kan lè yẹ gbọ́dọ̀ ní níbi ogun yẹn òun náà ni pé ní ẹ̀sìn ọlọ́run bò ní ó ṣe tàn ká hmm. àwọn tí wọn ò tí ì rẹ́sìn gbọ́yé tí wọn ò tí ì gba ẹ̀sìn bó ni wọ́n ṣe gba ẹ̀sìn bó láti tàn dọ́dọ̀ wọn eléyìí gangan ni àníyàn tí a gbọ́dọ̀ fi ja jihad ló fi já sí pé nígbà tá a bá ti débẹ̀ tá a ti bẹ̀rẹ̀ sí ní pé àwọn èèyàn ṣẹ̀sìn ẹni tó bá ti gbẹ̀sìn nínú wọn a gbọ́dọ̀ fọwọ́ kàn ká má torí ti ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ó wọ̀ wá lójú táwa sọ pé ní ah ọyẹ pa kẹ lọ mú nǹkan wáyé wá ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ kó mọ̀ yìí pé ní òun ò ní ládà kankan tí òun ó gbà lọ́dọ̀ ọlọ́run ọba azza wallahu ta'ala alam. jazakumullahu khairan pẹ̀lú tí ẹ ṣe lórí hadisi tó ní ṣe pẹ̀lú man qatala litakuna. كلمة الله هي العليا فهو في سبيل الله أبويتي tí ẹ ṣe lórí yẹn òkun kẹ̀kẹ́ so kọlọ́n kó kó kó ṣàlékún ìmọ̀ yín kó ṣàlékún àgbọ́yé wa. àmín Rabbil ah, alamin. insha allah ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa ó dàbí pé ibi tí a ti dúró níbi abala eléyìí ni títí tí a tún fi máa pàdé níbi àwọn abala tó tún wà wájú tí a máa gbé àwọn hadith Ànábì sallallahu alaihi wasallam yẹ̀ léyìí tó jẹ́ pé bóyá si bo ń bẹ àbí èyí tó pé bóyá àti ìgbọ́yé dada á fẹ́ ká gbọ́yé lórí máa jà sójú ọ̀nà bi bíi ibnilá àìmí ọmọ ìyá yunus islam ismail qadir atawa dókítà wa hamid badmas atawa ustad wa shifa uddin shifauddin fatah àmà kì pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mm-hmm.